إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 له أسرار لا سبيل لأحد إلى معرفة شيء منها إلا أن يتكرم الله بإبدائها لخلقه من هذه الأسرار أسماؤه سبحانه وتعالى التي لا علم لأحد من خلقه بعددها والتي أبدى منها ما شاء أن يبديه وكتم منها ما شاء أن يكتمه في هذا يقول النبي صلى الله عليه وسلم في دعاء له مشهور أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك فاكتفوا يا عباد الله بما أبدى لكم تسلموا ومن هذه الأسرار عباد الله مسألة القدر والذي لا يصير أحدنا مؤمنا إلا أن يؤمن به وهو أن الله سبحانه وتعالى علم كل شيء أزلا وكتب كل شيء أزلا ثم يقضي بحدوث ما علم وكتب من الأزل متى شاء وكيفما شاء والسر في هذا يا عباد الله تقاصر عقل البشر عن إدراك الحكمة فيما يفعل الله وما لا يفعل فلا يبحث عن ما فعل لما فعل ولا يبحث عما لم يفعل لما لم يفعل إذ أن الله سبحانه وتعالى أفعاله كلها بالحق وبحكمة علمها العباد أو جهلوها قال سبحانه وتعالى إنا كل شيء خلقناه بقدر وإن من أيسر الأبواب التي منها يورد الشيطان الشكوك في نفس الآدمي باب الظلم الذي يبدو للجاهل أن القدر يتضمنه وباب الجهل بالحكمة في خلق الشر وإرادته كونا مع عدم عدم رضا الله به شرعا الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده اعتدلوا يا عباد الله إن نزهتم الله فلا تنزهوه عن قدر أقره فتصير به مجوسا فقد قال النبي صلى الله عليه وسلم لكل أمة مجوس ومجوس هذه الأمة الذين يقولون لا قدر من مات منهم فلا تشهدوا جنازته ومن مرض منهم فلا تعودوهم ولا تخوضوا يا عباد الله في مسألة القدر بعقولكم التي تقصر عن إدراك أسراره وحكمته فيما يفعل وما لا يفعل فقد خرج رسول الله صلى الله عليه وسلم على قوم من الصحابة يتكلمون في القدر فخشي عليهم فقال ما لكم تضربون كتاب الله بعضه ببعض بهذا هلك من كان قبلكم أصلح الله لنا إيماننا وخواتم أعمالنا ورزقنا العافية في الأمور كلها إنه كريم ولي التوفيق kí ọpẹ́ àti ẹ̀yìn àjùlọ kó máa jẹ́ ti ọlọ́run ọba àlékẹ́ọlá gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọba tí a jẹ́rìí sí ìjọ kan ṣoṣo ẹ̀ a jẹ́rìí sí jíjẹ́ni tí àpọ́nlé àti ẹ̀yìn tẹnu ọmọ ànábì ádámù ò lè gbà tó bó ṣe tọ́ sí i ti ń jẹ́ tiẹ̀ atọrọ ìṣọ́ àti ààbò ẹ̀ lórí ròyìnròyìn orí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa àwa tọrọ ìkẹ́ àti àpọ́nlé ẹ̀ fún olórí àwa ẹrú ẹ̀ tó dá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bá a àti àwọn sọ̀hábà àti gbogbo àwa tí a gbà fún títí di ọjọ́ àjíǹde ẹrúsìn ọlọ́run nínú ohun tí a pè ní àdìsọ́kàn ta ni a fẹ́ máa pè wá sí láti gbàdégbà ní ìtó jẹ́ pé òun náà nìyàtọ̀ tí ń bẹ láàrin jíjẹ́ mùsùlùmí àwọn ẹni ìṣáájú àti jíjẹ́ mùsùlùmí àwa èrò ẹ̀yìn tó fi jẹ́ pé àwọn rí kẹ́límà pé àwa náà ò ṣàì máa pe kẹ́límà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó fẹ́ dàbí ìgbà tá a bá ní ìsìláàmù àwọn kan kò jọ tàwọn kan àdìsọ́kàn náà ní í ṣe òpinya nínú tó jẹ́ àdìsọ́kàn àwọn ẹni ìṣáájú tọ́lọ́wọ́n ọba fẹ́ kájọ òun náà ni wípé wọ́n nígbàgbọ́ wípé àṣírí ń bẹ ṣùgbọ́n kí ni àṣírí wọ́n ní ọlọ́run ọba ní àṣírí tí ò fi hàn kankan nú àwọn màláìka ẹ̀ ká má tiẹ̀ wá wulẹ̀ sọ àwọn ànábì tí máa rán wọn màláìka sí tá a bá láṣírí ń bẹ nílẹ̀ wa ń bí ọ̀tọ̀ ni tí ọ̀pọ̀lọpọ̀ máa gbọ́yé sí torí àwọn àfáà tiẹ̀ máa fi bíbẹ àṣírí wọn a máa fi wọn a máa fi ṣe bí ẹni fẹ́ tan ọ̀pọ̀lọpọ̀ tọrọ òye tọ́lọ́wọ́n ọba rán wa pé ká ṣàlàyé ẹ̀sìn fún kó yé wọn yékéyéké kí wọ́n ó dáhùn mọ̀ kí wọ́n ó lè rí òun kí wọ́n mọ òun pè kí wọ́n lè mọ nǹkan gbà lọ́wọ́ òun àwọn tí a máa sábà pè láàfà ńlẹ̀ wa tó sì jẹ́ pé ètò pọ̀ nù wọn nípa fífi àdìsọ́kàn jọ àwọn tí ò yẹ kí wọ́n ó jọ àwọn kẹfẹ̀rí kẹ́límà tí wọ́n pè àkúrúkọ islam tí wọ́n ń jẹ́ nìkan la fẹ́ fi dá wọn mọ̀ wípé a lè pè wọ́n ní mùsùlùmí ṣùgbọ́n nípa tí ń bẹ lórí ẹ̀mí nípa kíni kéèyàn ó pe ọlọ́run àti kíni kó pe ẹrú ọlọ́run kíni ká fi júwe ọlọ́run kíni ká fi júwe ọlọ́run ìmọ̀ ẹ sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ tó fi jẹ́ pé táwọn bá láṣìírí ń bẹ ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ó yàtọ̀ púpọ̀ sí ní táwọn sẹ́lẹ̀fù gbà lérò pẹ̀lú pé ọlọ́run ọba láṣìírí ọlọ́run tó pàṣẹ ká dáhùn mọ̀ kò lè jẹ́ pé ń ta níìdì láti fi dọ́lọ́run ọba mọ̀ lọ́lọ́run ó fi pamọ́ tí ó máa jáṣìírí táàfà kan bá láṣìírí ń bẹ kí ni tó gbà lérò ọlọ́run tó láṣìírí ń bẹ kò lè jẹ́ ń ta níìdì láti fi mọ̀ ń pè tá a fi kí òun ní kíkì tóun lòun fẹ́ kẹ́rú ó kí òun kóun ó fi fi ti ń wálé lọ́wọ́ lọ́ba tó pàṣẹ bẹ́ẹ̀ pé ó ní àsìtẹ́jìbẹ̀lẹ́kùn ẹ pè mí kí n da yín lóhùn kò lè jẹ́ pọ́lọ́hùn yìí kan náà ni ó wàá fi ń tẹ́rú níìdì láti fi mọ̀ ń pè pamọ́ fẹ́rú táwọn tilẹ̀ wá bá láṣìírí ń bẹ́ẹ̀ ohun tí máa sábà jẹ́ èròǹgbà wọn náà ni pé àwọn àṣírí béèyàn ó ṣe mọ ọlọ́run àwọn àṣírí kí làwọn ń pe ọlọ́run tí fi máa dáhùn àwọn ní lọ́wọ́ ẹni bá tọ àwọn wá ní kọ̀rọ̀ tó wáyọnú àwọn làwọn ò fi lé lọ́wọ́ tó sì jẹ́ pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́wọ́n ọba rán sí wa kó júwe òun fún wa ká lè dáhùn mọ̀ ká lè mọ̀ òun sìn kó sọ bá ṣe pè ń tóun fi máa dá wa lóhùn kò sí kankan nínú oríṣi méjì táwọn èèyàn ń pè láṣìírí yìí tànàbì tọ́jú tí ò fi mọ àlùmà níbi tó dá lójú pé òun jíṣẹ́ ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe fi rán òun tó ó tún sọ ó ní ìwọ ọlọ́run ọba n ò wá ti jíṣẹ́ fún wọn bó o ṣe pa mí láṣẹ bí allahumma fashhad ọlọ́run dákun jẹ́rìí sí nípa báyìí táwọn èèyàn bá ní àṣírí pọ̀ nínú islam àṣírí pọ̀ nínú islam ẹ̀jẹ̀ ká jẹ́ kó máa yé wọn pé wọ́n ń pe nǹkan kan láṣírí fún wọn tí ò sí nínú tọ́lọ́run àti òjíṣẹ́ pè láṣírí ṣùgbọ́n kí wá ní àṣírí táwọn àáfàá ní bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ní wọ́n ní fún àpèjúwe ọlọ́run ọba láwọn nǹkan kan nípa ara ẹ̀ tó jẹ́ pé béèyàn ṣe léwu kó pé ńlá àáká ètò ó kò lè dámọ̀ bọ́lọ́hun ò bá fi mọ ẹ̀dá ó wá jẹ́ kó yé wa wípé òun fi àwọn nǹkan kan nínú àwọn ń tà ń sọ yìí òun fi rán àwọn òjíṣẹ́ òun kí wọ́n fi júwe ta lòun jẹ́ kí ni ìròyìn òun ká lè dáhùn mọ̀ ṣùgbọ́n òun ọlọ́run ọba tó wu òun nu títóbi ọlá òun òun fi àwọn nǹkan kan pamọ́ màláìkà kan ò mọ́ kódà aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam òun náà jẹ́rìí sí pé òun gan tọ́lọ́wọ́n bá yọnu sí jùlọ òun náà mọ́ bíi kíni àwọn orúkọ ọlọ́run ọba táwa bá máa wí àání mọ́kàndínlọ́gọ́rùn-ún lórúkọ ọlọ́run kò sì rí bẹ́ẹ̀ hadith táwọn èèyàn máa tọ́ka sí tí wọ́n fi máa sọrú ọ̀rọ̀ yìí òun náà ní tí òjíṣẹ́ ńlá ti sọ pé lèláhi tisatun wọ́tisọ́rọ́nà isma pé ọlọ́run ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ó ní man ahsọ̀hunna dakhalal janna àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún yìí ìròyìn bọ́lọ́hun ọba ṣe jẹ́ bó ṣe rí ni wọ́n dì sínú ó wá ní gbogbo ẹni bá mọ̀ wọ́n tó mọ̀ túmọ̀ wọn tó fi ẹ̀mí gba ìtumọ̀ ọ̀hún gbọ́ títúmọ̀ ọ̀hún wá lapa nínú ìṣesí àti èrò ẹ̀ ó lọ́mọ àlìjẹ́nà ni bó tiẹ̀ jẹ́ pé ó ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan ń bẹ kò kà wọ́n ní méní méjì so èyí tá a máa sábà bá pàdé tí wọ́n ń ta káàkiri ìlú tí wọ́n ní àwọn orúkọ ọlọ́run ọba tó jẹ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún àwọn àfáà ní ànábì òkà wọn ní mọ́ní méjì ìgbìyànjú lásán làwọn kan ṣe tí wọ́n fi ṣan tí wọ́n kó sínú ẹ̀jọ́ àwọn kan wà ń bẹ̀ lódodo o tó jẹ́ pé kùránì àti hadith jẹ́rìí sí pé ara orúkọ ọlọ́run ọba ni wọ́n ṣùgbọ́n ká má nígbàgbọ́ wípé mọ́kàndínlọ́gọ́rùn-ún gẹ́ẹ́rẹ́gẹ́ tí ò lé tí ò dé lorúkọ ọlọ́run ká sì má nígbàgbọ́ wípé àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún tá nẹ́bí sọ́njọ́ náà lọ́hùn-ún gbogbo ẹ̀ ni wọ́n ṣàjọ sínú àwọn tíra péńpé tí wọ́n ń tàkiri yẹn in tó tọ́ka fún wa wípé ọlọ́run ọba ní ju mọ́kàndínlọ́gọ́rùn lọ tí yìí tó kú ẹ̀ ń jáṣírí ẹ̀ òun náà ni hadithi. yìí tó jíṣẹ́ ọlọ́run ti ń bẹ ọlọ́run ọba pé kó rọ kùránì fẹ́mi òun kó rọ ẹ̀mí òun fún kùrán nínú hadith náà òjíṣẹ́ láwa ní ìwọ ọlọ́run mo fi gbogbo orúkọ tó sọra ẹ mo fi bẹ́ẹ̀ àbí orúkọ tó fi mọ̀ kan àbí míì nínú àwọn ẹrú ẹ àbí orúkọ tíwọ ọlọ́run ọba sọ̀kalẹ̀ sínú tíra rẹ tọ́lọ́run ó bá fi orúkọ ẹ̀ mọ̀ kan àbí míì nínú àwọn ẹrú ẹ kì í ṣe kó súnmọ́ ó dá wa lójú wípé aṣíwájú ẹ̀dá ló tọ́ sínú gbogbo ẹrú kó kọ́kọ́ mọ àwọn orúkọ wọ̀nyí tí ó bá sì sọ̀kalẹ̀ sínú tíra kan ó dá wa lójú pé èyí tọ́lọ́wọ́n bá pè ní tíra àkẹyìn òun náà ló yẹ kó di àwọn orúkọ yìí sínú jù náà làwọn àfáàfin ní orúkọ tá a bá pè ọlọ́run tá a bá ti wá tì nínú quran tá a wá tì nínú súnà aṣíwájú ẹ̀dá ká ṣọ ẹnu kò lè jẹ́ orúkọ ọlọ́run gbogbo ẹni bá wá pè wá sí kọ̀rọ̀ tó ní ismail azomi ọwọ́ òun ló wà pẹ́ńpẹ́ fúrú kan tó tako ìṣesí islam lòun fẹ́ ká ṣe wíwólẹ̀ kan lòun fẹ́ ká ṣe fóun kóun lè fi tó wa lọ́wọ́ ká lè mọ ọlọ́run pè ẹ̀jẹ̀ ká máa dá lóhùn pé táṣáájú ẹ̀dá bá láṣìírí ni tọ́lọ́hùn ò fi mọ̀ òun tí ó sì sọ́kalẹ̀ sínú quran kì í ṣe arìndìn kan tó dé nkẹyìn ayé lọ́lọ́run wàá fi rú àṣírí bẹ́ẹ̀ mọ̀ anabi wa parí hadith yìí ó ní awista athartabihi fi ilmi lọ́gọ́ ibi ẹ̀ńdẹ́k àti orúkọ tó jẹ́ pé ìwọ ọlọ́run ọba ò fi pamọ́ nínú ìmọ̀ ọkọ̀ọ̀kọ̀ ẹ tó ò fi mọ ẹnikẹ́ni ànábì ò dárúkọ yìí torí pé kò mọ́ ó ní ìwọ ọlọ́run ọba tó mọ́ ó forúkọ ọ̀hún bẹ́ẹ̀ láàfin ní mímọ orúkọ ọlọ́run ọba tán ọlọ́run ò ẹ̀fẹ́ dà nínú àwọn àṣírí ọlọ́run tó fi pamọ́ fún wa òun ni eléyìí bẹ́ẹ̀ náà ni ohun tí a ń pè ní kádàrá alkọ́dọ̀rù ní yìí tó jẹ́ pé ẹnìkan nú wa bó ṣe lè wù kó kírun tó kó gbàwẹ̀ tó kó lọ hajj tó tó bá ti yapa sí gbàgbọ́ tí wọ́n fẹ́ kí mùsùlùmí ó ní nípa kádàrá kèfèrí ni kì í ṣe mùsùlùmí kí ni túmọ̀ kádàrá yìí lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú àgbọ́yé kádàrá ni ohun tí ọlọ́run ọba fi ìmọ̀ ẹ̀ mọ̀ láti pèlẹ̀ ọjọ́ tó pa gègé láṣẹ pé kó kọ sílẹ̀ láti pìlẹ̀ ọjọ́ tọ́lọ́wọ́n ọba àlekè ọlá máa wá fi ọlá ẹ̀ tí máa fi yọ jáde tí máa pàṣẹ pé kó ṣẹlẹ̀ lákòókò tó bá kádàrá pé òun fẹ́ kí nǹkan ọ̀hún ṣẹlẹ̀ ọlọ́run ò ṣẹ̀ mọ́ kò sì ṣẹ̀ kọ́ sílẹ̀ ó ti mọ̀ ó ti kọ́ sílẹ̀ kí nǹkan ọ̀hún tó máa bẹ tó bá wá tó dèédé àkókò tọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run ó máa wá pàṣẹ fún nǹkan ọ̀hún pé kó máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa ṣẹ eléyìí òun ni kádàrá tí àwọn àfa àgbọ́yé wọ́n wá ní kí ni àṣírí tí ń bẹ nínú kádàrá àṣírí tí ń bẹ nínú kádàrá náà ni pé èrò ẹ̀dá kúrú púpọ̀ sí pé kó lè mọ irú òye tí ń bẹ lẹ́yìn kádàrá tọ́lọ́wọ́n ọba lòun máa kọ làákàyẹ̀dá ó wẹ́ púpọ̀ láti mọ jìnlẹ̀jìnlẹ̀ kí ni tọ́lọ́wọ́n ọba rí tó fi ṣe ń tó ṣe níbi táwa ti rò pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ kí ni tọ́lọ́wọ́n ọba rí tí ò fi ṣe ń tí ò ṣe níbi táwa ti rò pé a kò yẹ kó má ṣe é wọ́n wá ní nípa báyìí ìgbàgbọ́ wa nípa kádàrá òun láti jẹ́ pé ó rọ̀ lórí pé ọlọ́run ọba wo láàyè fàlù ilà bilhaq gbogbo tó bá ṣe lórí òdodo ni wàláàyè fàlù ilà bihikma kò sì ní ṣe nǹkan kan ní ṣe àṣekábàámọ̀ kì í ṣe ẹ̀dá tí máa ṣe kó tó rò ó àti tó wá ṣe àtẹ̀yí tí ò ṣe tóye tiwa ò gbé kí ni tó fà tó fi ṣe àbí tí ò fi ṣe wọ́n ní àgbọ́yé àwọn ẹni ìṣáájú ni pé dájúdájú ìmọ̀ àtòyé tí làákà ìtiwa ògbó gbọdọ̀ má sí ń díẹ̀ torí pé ó ní afahasiptum anama khalaqnakum abatha ṣe é wá roni pàdá yín lásán wọn lọba tí ò ní dẹ́dà lásán láláì ní sábàbí kò ní dẹ́dà fún sábàbí búburú àti pé gbogbo ohun tó bá ṣe pátá ló ní sábàbí dáadáa nínú hikmai nínú àwọn ilẹ̀kùn táṣetánì máa wá ṣiṣẹ́mi ẹ̀dá tí máa fi ba ìmánì wa jẹ́ lábala kádàrá yìí òun náà ni pé ìbéèrè méjì a máa sáré sórí ẹ̀mí tá a bá ro àwọn nǹkan kan tá a rò pé kò ṣẹlẹ̀ báwa ṣe rò pé ẹ kó máa ṣẹlẹ̀ ẹni tó gbà fọlọ́run tí ń tọ́jú òfin ọlọ́run bó bá wọ ọlọ́run ọba òun ni ó máa wá kó tó jẹ ẹni tó tọ́lọ́run pa tó ní kó ṣe ní tó bá le. ṣe òun ni kinní ọ̀hún máa wá rọ̀jò ságbàlẹ́ẹ̀ àwa lè wá rò pé kò yẹ kó rí báyìí lọ́pọ̀ ìgbà tá a bá rẹ́ni tó jẹ́ pé láti kékeré làwọn àbàwọ̀n kan ti lẹ̀ mọ́ lára tá a sì mẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀mí wa máa ní kò yẹ kó rí bẹ́ẹ̀ àṣetánì a máa fẹ́ gba bí yìí mú wa àwọn àáfàá pè wá lákèésì wọ́n ní azulm àbòsí gbogbo ẹni bá jẹ́ onígbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ fi ẹ̀mí ẹ̀ gbà pé ọlọ́run kọ́ ó lóun kì í ṣe é òun sì ṣe léèwọ̀ fún wa àṣé yìí tí ò bá yé wa nú ń taari yìí làákàyè tiwa ni ò gbé òye ọlọ́run ọba gbé okun ó ṣẹ́kù ilẹ̀kùn kejì táṣetani máa fẹ́ gbà mú wa òun náà ni pé táwa bá rí ń tà ń pè níbi a máa ṣe mọ̀ pé ibi lélẹ́yìí ọlọ́run ọba ṣe wá ń wòran tí ń fi ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n pera wọn ní nàṣọ́ra àwọn taari ẹ̀dànù wọn lọ́lọ́run kọ́ ló ṣe é tó bá ti jẹ́bi torí pé kí ni àwọn ò lè rú kan ọlọ́run ọba ṣùgbọ́n àdìsọ́kàn àwọn ẹni àkọ́kọ́ òun ni pé ń táwa pè níbi abala kan ẹ̀ la rí àárí abala kejì tá a bá rí abala kejì ni àámọ̀ pé ọlọ́run ọba dáa fún hikma kan ni hikma òun ni òye wa àwa wá gbà wípé àtìyí tá a pè lóore àtìyí tá a pè níbi méjèèjì pátápátá ló ń ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀ṣí ọlọ́run ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ìyàtọ̀ tó kàn wá wà nínú méjèèjì ni pé ọlọ́run a máa fẹ́ nǹkan tí ó sì tún yọnu sí eléyìí ni oore eléyìí ni dáadáa òun náà ni gbogbo àwọn àṣẹ ẹ̀sìn tó pa wá ó fẹ́ kó ṣẹlẹ̀ ó sì yọnu sí kó ṣẹlẹ̀ ọlọ́run a máa fẹ́ nǹkan ńgbà míì tí ó sì yọnu sí èyí tó fẹ́ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ò yọnu sí òun là ń pè níbi irú eléyìí bọ́lọ́hun ò bá fẹ́ kó ṣẹlẹ̀ ni wàláhì kò ní í ṣẹlẹ̀ ṣùgbọ́n jẹ́ kó yé wa pé ó ṣẹlẹ̀ fúgbà tẹ́rú tó ń ṣe ó fi ṣe mọ bóun ṣe yọ̀ǹda fún un tó bá wá dé yóò wá jìyà lórí ẹ̀ àṣé èyí tọ́lọ́hun fẹ́ kó ṣẹlẹ̀ tí ò yọnu sí táwa ń pè níbi yìí náà àwa gbà pé àtòun àti méjèèjì pátápátá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ni àgbọ́yé táwọn ẹni àkọ́kọ́ nípa kádàrá òun la ṣàlàyé ẹ̀ fún wa yìí àwọn èrò kan ló wá dé nínú àwọn èrò ẹ̀yìn tí wọ́n láwọn fẹ́ fọ ọlọ́run ọba mọ́ fífọ ọlọ́run ọba mọ́ sí wẹ̀ ó fẹ́ ká nímọ̀ bó ṣe júwe ara ẹ̀ ẹni bá fẹ́ fọ́ mọ́ tí ò wá bó ṣe júwe ara ẹ̀ yóò kì í ní kì tí a kì í kì ọlọ́run ọba yóò pè é ní tí ò pera ẹ̀ àwọn tá à ń sọ yìí wọ́n láwọn ronú sí ọ̀rọ̀ kádàrá àwọn rí wípé ó mú àbòsí lọ́wọ́ àti pé ó ro àwọn nǹkan kan ro ọlọ́run ọba táwọn rò pé kò tọ́ sí títóbi ọlọ́run ó lè jẹ́ dáadáa ni wọ́n gbà lérò ṣùgbọ́n ńgbà tí wọn ò ti wá gbójú ọ̀nà bíi táṣíwájú ẹ̀dá júwe fún ni wọ́n mórí wọgbó wọ́n wá ní kádàrá o wọ́n ní kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú islam àwọn tá à ń sọ yìí àwọn ni ànábì pè ní majus ó fi wọ́n wé àwọn kẹfẹ́rí bọ́nábọ́ná láyé ìjọun ó wá ń sọ nínú hadith yìí ó ní kò sí àlùmọ̀ tí ò ní mọ̀júsù tiẹ̀ kò sí ìjọ kan táwọn náà ń pera wọn ní mùsùlùmí tí wọn ò ní máa ní àwọn àdìsọ́kàn kan tí wọ́n fi ń ya kẹfẹ́rí ibi tó ti yẹ ká kíyèsára rèé ó ní ó mà mùsùlùmí làwọn náà máa pera wọn ṣùgbọ́n nípa pé wọn ò mú àgbọ́yé wọn nípa kádàrá látọ̀dọ̀ wọn aṣíwájú ẹ̀dá tọ́lọ́hún ní kò ń wá júwe bó ṣe jẹ́ fún wa wọ́n ti bẹ̀ ya kẹfẹ́rí ó ní àwọn mọ̀júsù umma tiwa àwọn kẹfẹ́rí inú àlùmọ̀ yìí alẹ́dínà ẹ̀kọ́dọ̀ náà la kọ́dọ̀r ó láwọn làwọn tí máa sọ pé kò sí kádàrá nílẹ̀ wa ń bí àwa kì í ní kò sí kádàrá ṣùgbọ́n a pín kádàrá sí méjì. Si wọ́n ní kan kádàrá ọlọ́run ló kọ́ wọ́n ní kan àfọwọ́fà yorùbá ló kọ́ yẹn béèyàn bá ti ṣe nǹkan bí ò ṣe tọ́ kó ṣe tí n tí ò yẹ kó ba bá ti ń ṣẹlẹ̀ sí i wọ́n ní má tìràn mọ́ kádàrá àfọwọ́fà ni ṣùgbọ́n ní bá kéwú tọ́lọ́run sì ní kítírà òye yóò máa mọ̀ pé àtìyí tá a fẹ́ kó rí bó ṣe rí tó rí bẹ́ẹ̀ àtìdàkejì ẹ̀ tá a tara ṣe má ṣe pè mọ́ra ẹni tó wá ṣẹlẹ̀ sí ni kádàrá náà ní méjèèjì inú kádàrá náà làfọ́ọ́fà wà kò sí nǹkan kan tí ń jẹ́ àfọ́ọ́fà tọ́lọ́wọ́n ọba ò mọ̀ sí tá a bá wo ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lénìí àwọn ọmọ ọlọ́mọ táwọn kan ń kó pamọ́ lórúkọ islam ṣé ti ẹ̀sìn ọlọ́run tí wọ́n ń bà lórúkọ jẹ́ la fẹ́ rò ni àbí tàwọn ẹni ẹlẹ́ni tí wọ́n káyà wọn sókè tí wọn ò lè sùn tí wọn ò lè wo tó sì jẹ́ pé orúkọ ẹ̀sìn ẹ̀ náà ni wọ́n fi ń ṣe é èmi àtẹ̀yìn ló yé pọ́lọ́wọ́n ọba àtànábẹ̀ ojú eléyìí fún wa a ní sọpá fọ́ọ́fà ni tó túmọ̀ sí pé kì í ṣara kádàrá kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú ẹ̀ ó yé ọlọ́run ọba allah kò yé mi kò yẹ́yìn ibadallah báwọn yìí ṣe wá fẹ́ fọ ọlọ́run ọba mọ́ tí wọ́n fi ní kò sí kádàrá ìdàkejì ẹ̀ náà wọ́n ní ká tún sá fún àwa tá a bá wá gbà pé kádàrá wà a ń láti wá aṣọ ẹnu wípé ọlọ́run ò yọ̀ǹda ká máa yọnu sí ọ̀rọ̀ kádàrá pẹ̀lú làákàyè ẹ̀dá tó mọ ní bíntì yìí káwá fẹ́ ṣàlàyé ẹ̀ a tu dédìí kòkò tó fi wá di pé ìntọ́lọ́wọ́n bá fi mọ̀ wá mọ́ nípa kádàrá nìkan kọ́lá máa wá sọ a máa wá na èrò wa síbi tí ò yẹ ká nà á sí irú eléyìí lòjíṣẹ́ ńlá sọ́lọ́láhu aleyhisselam ló kọ̀ fún àwọn sọ̀hábà níjọ́ kan tí wọ́n ló gbọ́ tí awuyewuye ń ṣẹlẹ̀ bí wọ́n ń bára wọn fa ọ̀rọ̀ kádàrá ò ṣe kádàrá ó wá jáde sí wọn ó ní malakum tadribuna kitab allahi ba'dahu bi ba'd èyí ṣe yín tẹ́ ń fi àwọn àyà ọlọ́run ọba lura wọn èyí ṣe yín tọrọ yìí tí ò bá yé ni èèyàn máa bí ẹni tó yé èyí tó bá wá kọjá làákàyè dánú ẹ̀ a máa jùpá jù sẹ́lẹ̀ fọlọ́run ọba ni ó ní bihadha halaka qablakum nípa mímọ ayọnu sírú eléyìí tí láàká wọn yóò gbé tí láàká wọn ò gbé yìí ń làwọn ẹni ìṣáájú fi parun ọlọ́run dákun má jáwa náà ti bẹ̀ parun kí ọlọ́run ọba kó dákun kó bá wa tún ìgbàgbọ́ wa ṣe kó lè padà sírú tàwọn ẹni àkọ́kọ́ kí jíjẹ́ mùsùlùmí wa kó má yàtọ̀ sí titi wọn ẹ dákun kí a tó gbẹ̀rùn dúró mo fẹ́ rán wa ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá kan tó ní inna tula solati rojul wa qisara khutbatihi ma innatun min fiqhi ó ní nínú tó júwe pé olóyè ẹ̀sìn ni ẹnìkan nù yín òun ni mímọ khutba tó kúrú ṣe kó sì mọ ìrún fagùn àwọn àfa ṣàlàyé hadithi wọn ní àfẹ kí khutba ó máa gùn jù ẹni ọlọ́run bá fi èdè rán yóò mọ àwọn gbólóhùn kúkùkú tí ó mútùmọ̀ tí ó kùn lọ́wọ́ khutba ò ní gùn débi káwọn jàmọ́ ò máa sùn mọ́ṣáláṣí ká tó gbẹ̀rùn dúró nípa báyìí kó má ṣe wá lè mọ̀ wípé aago kan àbọ̀ àbí one forty tọ́pọ̀lọpọ̀ máa ń dìsẹ́mi pé ńlá tó máa gbẹ̀rùn dúró mọ́ṣáláṣí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan a lè fẹ́ máa ṣe bí ẹni yí padà nípa pé àwọn tó jẹ́ súnnà yìí wọn ò yéé pè wá sí i wípé ká ṣe é bó ṣe yẹ kó rí káyé ó lè mọ̀ pé àṣé khutba ò yẹ kó gùn débi ká máa jíra ẹni pé wọ́n ti fẹ́ gbèrún dúró khutba ò yẹ kó gùn débi káwọn kan tiẹ̀ máa mọ̀ọ́mọ̀ pẹ́ dé mọ́ṣáláṣí pé tí wọ́n bá fẹ́ gbèrún dúró làwọn máa wọlé kó má ṣe wálé mọ́ o tá a bá dé jimoh níjọ́ míì ní twenty past àbí quarter past tí màámu ti ṣe khutba láàrin ìṣẹ́jú márùn torí náà àwọn súrà táwọn ẹbí máa fi kírun jùmọ̀ súrọ́tùlà àlà sẹ́bì àti rọ́ṣíà ó sì nínú fíkí ọkùnrin kan nù yín òun ni kí irun ẹ̀ ó gùn kí khutba ẹ̀ ó kúrú àti irun àti sábì àti rọ́ṣíà tá a bá kó pọ̀ ẹ rí i pé láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú èèyàn ti yanjú ẹ̀ ìṣẹ́jú mélòó ló kí khutba ó ń gbà náà ká ti bẹ̀ mọ́ wípé khutba ti ń di lecture látara pé àwọn bàbá wa àwọn èyí rí wa bá sọ̀rọ̀ àǹfààní pé ọlọ́run wá kó ajọ́njọ́ jímọ̀ a máa fẹ́ sọ khutba di lecture tí ò yẹ kó bẹ́ẹ̀ mò ń pè wá sákìyèsí ẹ ẹ jẹ́ ká máa tájẹ̀tì pé one pm on dot tá à ń bẹ̀rẹ̀ khutba kí gbogbo wa ti máa wà níkàlẹ̀ ọlọ́run dákun má pa á dàsa ẹ̀dá o subhanakallahumma bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu lis-salah.